Heberu, orí kẹfà. nítorí náà kí a fi ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀ kí a lọ sí pípé ní àìtún fi ìpìlẹ̀ ìrònúkúradà kúrò nínú òkú iṣẹ́ lélẹ̀ àti ti ìgbàgbọ́ sípa ti Ọlọ́run àti ti ẹ̀kọ́ ti ìwẹ̀nù àti ti ìgbọ́wọ́léni àti ti àjíǹde òkú àti ti ìdájọ́ àìnípẹ̀kun èyí ni àwa ó sì ṣe bí Ọlọ́run fẹ́ nítorí àwọn tí a ti là lójú lẹ́ẹ̀kan tí wọ́n sì ti tọ́ ẹ̀bùn ọ̀run wò tí wọ́n sì ti di alábàápín ẹ̀mí mímọ́ tí wọ́n sì ti tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò àti agbára ayé tí ń bọ̀ tí wọ́n sì ti ṣubú kúrò kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tun sí ìrònúpìwàdà nítorí wọ́n tún kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébùú sí ara wọn ní ọ̀tun wọ́n sì dojú tì í ní gbangba nítorí ilẹ̀ tí ó fi omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mu tí ó sì ń hu ewébẹ̀ tí ó dára fún àwọn tí à ń ti ìtorí wọn rò pẹ̀lú ń gba ìbùkún lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n èyí tí ó ń hu ẹ̀gún àti òṣùṣú akọ̀ ọ́ kò sì jìnnà sí ègún òpin èyí tí yóò jẹ́ fún ìjóná ṣùgbọ́n olùfẹ́ àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín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 ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí nítorí nígbà tí ọlọ́run ṣèlérí fún ábúráhámù bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra ó fi ara rẹ̀ búra wípé nítòótọ́ ní bíbùkún èmi ó bùkún fún ọ àti ní bíbí èmi ó mú ọ bí sí i bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró ó rí ìlérí náà gbà nítorí ènìyàn máa fi ẹni tí ó pọ̀ jù wọ́n búra ìbúra náà a sì fi òpin sí gbogbo ìjiyàn wọn fún ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ nínú èyí tí bí ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlèyípadà ìmọ̀ràn hàn fún àwọn ajogun ìlérí ó fi ìbúra sáàrin wọn pé nípa ohun àìlèyípadà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún ọlọ́run láti ṣèké kí àwa tí ó ti sá sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú èyí tí àwa ní bí ìdákọ̀ró ọkàn ìrètí tí ó dájú tí ó sì dúró ṣinṣin tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ ìkélé níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa àní Jésù tí a fi jẹ olórí àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mẹkisédékì.